ẹ má run jẹ ẹ má run jẹ ẹ má fi ṣètùtù fúnlẹ̀ nàìjíríà ẹ má ṣe fi ṣètùtù fún ìwà ìka ìwà ìbàjẹ́ ìwà ìka yín ẹ̀yin tẹ́ ẹ ṣe ẹ̀ ń sàṣì ẹ̀yin dà níbo lẹ wà tó bá jẹ́ pé ṣèyí tinubu àbí ṣèyí tinubu àbí kan àwọn ọmọ tinubu ló ṣe léyìí sí ẹ máa kọ ẹ̀yìn sókè bí ẹja sísun bí ẹran sísun bẹ́ẹ̀ lẹ máa máa pariwo ọmọ gọ́ọ̀ president ni o ohun ọmọ president lẹ́gbọ́ o ohun àbí kò tiẹ̀ jẹ́ pé ẹnìkan tó close mọ́ ẹ máa pariwo ni ẹ máa máa kẹ́yìn sókè ni ìjẹ́ ẹ̀ ti sọ bẹ́ẹ̀ ìgbà yẹn lẹ máa bọ́ síta lẹ máa gbé mi ṣépè gbogbo àwọn tó sọ̀rọ̀ nípa gbogbo wọn lẹ máa gbé ṣépè pátápátá ẹ̀yin tẹ́ ẹ ṣe sars ṣe bí ẹ ń sọ̀rọ̀ nípa corruption ni ẹ sọ̀rọ̀ lórí eléyìí ẹ sọ̀rọ̀ lórí eléyìí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń jàjàgbà òmìnira ẹ máa sọ̀rọ̀ lórí eléyìí eléyìí ò kàn yín ẹ̀rẹ́ lè yà sí kankan ẹ̀ sọ̀rọ̀ lórí voice note ẹ̀rẹ́ lè yà sí kankan gbọ́dọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ni godfather ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn ń ṣe ojú ayé ẹ kàn fẹ́ ẹ kàn ẹ kàn fẹ́ dàjọba rú ni ẹ sọ̀rọ̀ bọ̀bọ̀ tó ń lídìí kinní nígbà yẹn tó ń sọ oríṣiríṣi tó ń tutọ́ sókè tó eléyìí ò rẹ́ eléyìí as corruption eléyìí ò jẹ́ nǹkan kan fún ẹ ẹ má pa vdm ẹ jó ráyé gbé iṣẹ́ tó yẹ kí ìjọba ṣe kọ́ máa wọn èèyàn kan ṣe ní vdm ṣe ẹ má pa ẹ má pa o ẹ má pa ẹ má jẹ́ kójú ẹ̀ fọ́ o ẹ má pa o ẹ má pa vdm àwa àwa bí amọ ayé sọ pé kẹ́ ẹ má pa o ẹ má pa ẹ má pa gbogbo ẹ̀yin tẹ́ ń jà tó bá jẹ́ pé ọmọ pírẹsidẹ́ǹtì kan náà ló ṣe léyìí ẹ ti by now E, ẹ ní jẹ́ kí ayé kó retí gbọ́ràn ẹ ní jẹ́ káráyé kó retí gbọ́ràn ẹ imagine tí ò bá ń ṣe pé ìlú ìlú tí ò tí ò lófin ẹni tí wọ́n tí a gbogbo wa gbọ́ ohun ẹ̀ tó ti ń sọ̀rọ̀ nísìnyí wípé ẹ you think you can black ṣe black eléyìí ò ṣe blackmailing kẹ kó sì dànù ẹ kó sì dànù ẹ jẹ́ kó ṣe investigation ká tó mọ̀ àwa dúró à ń wò gbogbo wa ò lè ya wèrè lóòótọ́ nígbà tí wọ́n ṣe ensax yẹn tí mo bọ́ta tí mo sọ̀rọ̀ sísítà mi kan pè mí sísítà mi yẹn àti ìjà tún ti parí ẹ̀ sìn ó ní Yínká ó ní àti Yínká <laughs> ṣẹ̀ṣì fẹ́ máa lọ́lé ṣẹ̀ṣì fẹ́ máa lọ́lé ẹ ra mọ́ ohun tẹ́ ẹ máa sọ o kó má jẹ́ pé àti airport náà má ti tẹ̀lé yín o ẹ wo ẹ wo irú ìlú you can imagine gbogbo àwọn tó ń náwó yàfùnyàfùn yẹn nínú ìlú yìí kí ló dé tí wọn ò lè gbèlú yìí àwọn bíi àwọn òjíṣẹ́ Ọlọ́run mẹ́ta tí mo mọ̀ táwọn ayé mọ̀ náà ti sá kúrò nílùú ìtorí wọn ò lè gbèlú wọn máa wádìí owó wọn bọ́ná ti rí ibo náà ti rí wọn ò lè gbèlú yìí wọn ò lè gbèlú yìí wọn á béèrè ibi tí wọn ti rówó oníkálukú kàn ṣe bó ṣe wù nílùú yẹn ni wọ́n send fídíò kan sí mi níbi táwọn tẹ̀lé ń tẹ̀lé as pastors gathering wọn níbi tó ti lọ bóyá wọ́n lọ celebrate party ni ẹ̀yin ẹlòmíì ẹdẹ lò ẹ lọ máa dáwọ ìyà ń jẹ yín ìyà ń jẹ àwọn fámìlì yín ẹdẹ ń rìn àwọn pípù ìtẹ bá rí ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tó pé wá síbẹ̀ yẹn ìmí inú yóò ní báísíkù even scooter scooter tó ń tà wẹwẹrẹ ìmí nínú yín tẹ́ ẹ lọ ẹ ní scooter ẹ ẹ ní skúta ẹ ẹ ní nǹkan kan ẹ dẹ̀ lọ máa dáwó ẹ máa dáwó ẹ máa dáwó ẹ dẹ̀ rí wọn ọpọlọ yóò sọ fún yín wípé kẹ ẹ bọ́lẹ̀ ní bus stop ẹ má pa vdm o ẹ jẹ́ kó ráyé gbé o òun kọ́ ló ní voice note o òun náà play ẹ̀ ni o gbogbo àwọn nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe kò tí ì sí tí ò make sense o ẹ wo ẹni tó sọ fún nínú NAFDAC ipe àwọn náà ti lọ ra kinní kan àwọn rí pé fake ni wọ́n ṣe nǹkan kan sí ẹjọ́ kí ni VDM ń sọ tó jẹrọ nítorí pé gbogbo yín ẹ̀sùn ẹ kọrí síbì kan náà kò sẹ́ni tó fẹ́ ṣòótọ́ nàìjíríà ó gbolè ó gbọ̀lẹ ẹni tó bá jẹ̀ sọ pé òun ò darapọ̀ mọ́ yín ẹ máa lépa ẹ̀ pé kẹ́ ẹ lè pàdánù ẹ má pa VDM o ẹ̀yin tí mo àwọn ọkọ tí mo expect pé kán sọ̀rọ̀ ṣe ni mo fọwọ́ lẹ́rán mò ń wò pé ah tó ẹ dẹ̀ máa ẹ máa ṣàyà gbangba ẹ lẹ́ ń fight fúnjọba ẹ lẹ́ ń fight forílẹ̀-èdè èyí ẹ rí evidence yẹn o eléyìí tẹ́ ẹ rí evidence yìí sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde ń gbà yẹn ẹ ń kinní kan ẹ ṣe rí pé kò ń ṣe ẹ rí pé ìjà ara yín lẹ̀ ń jà fún ẹni tẹ́ ẹ fẹ́ lẹ̀ ẹ fẹ́ kì í ṣe pé bóyá ẹ ń jàjà ìkíní eléyìí tẹ́ ẹ rí kí ni gbogbo yín ti ṣe sí gbogbo ẹ̀yin yóò tún fáìn kinní kan ẹ ń sàsì kí lẹ ti ṣe séléyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé sórí nígbà yẹn kí lẹ ṣe sí voice note yìí kí lẹ ti sọ mi ò tí ì rí mi ò tí ì rí ibi tẹ́tí mi ò tí rí update yín ó jẹ́rọ o kò jẹ́rọ o mi ì tí ì rí kẹ́ kọ́ọ̀lì ìjọba out pé ẹ̀yin wà ẹ wà interested nínú investigation àfi bọ̀bọ́ tó wà ní TVC yẹn nìkan ló ti sọ pé ah Eh, kí dẹ́rì dapọ̀ kó jọ kó bá wọn gbé ìtókù síta gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀ǹsà tẹ́ ń kí lẹ ti sọ ọ́pdẹ̀tì wo lẹ ti ṣe gbogbo yín náà lẹ ti sọ pé ai gbogbo yín lẹ ti sọ pé ai kódà gan àní wọn ti ń build confidence ẹni tó gbé voice ẹ̀ jáde gan ti sọ pé you think you can blackmail me you think you can blackmail me you think you need come ready ah because Godfather ti sọ fún pé fọkànbalẹ̀ ìwọ ló kàn má wọrí o lọbì kankan lórí eléyìí gbogbo ẹni tó bá ṣàbòsí ẹ máa kú tọmọtọmọ ni ẹ bá ti ṣàbòsí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tẹ́ ẹ bá ṣe ẹ̀ ní jèrè ọbọ̀ yìí jèrè lẹ́yìn ọkọ̀ bẹ́ẹ̀ bá gbígba ọmọ ẹ̀ ní rí kan sí yín ẹ bá ti ṣàbòsí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa túbọ̀ tán yóò ní dáa bẹ́ẹ̀ bá ti ṣàbòsí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ máa máa tó kòrókò dókòrókò tó ní ẹ ní nífọ̀kànbalẹ̀ ẹ ní látùbọ̀tán re gbogbo ìyà orí mẹ̀kúnnù ò ní jẹ́ kẹ́ ẹ jèrè kò ní jẹ́ kọ́ ọmọ yín lu gbogbo àlùyọ ọmọ yín máa ya wèrè gbẹ̀yìn ayé ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ṣe àbòsí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àbí tẹ́ ẹ bá ní VDM lára gbogbo ẹ̀yin freedom fighters gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀yin lẹ́lẹ̀ ẹ̀ ń jà fún òmìnira ẹ̀yin dà eléyìí ò ń ṣe jà ẹ̀ tiẹ̀ lè ṣe update pé ẹ fẹ́ róòótọ́ òkodo ọ̀rọ̀ ẹ má pa VDM ẹjọ́ ráyé gbé ẹ má ní lára ẹ má victimize ẹ má búlí ẹ filẹ̀ ẹ filẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ṣàbòsí kẹ́ bí gba ọmọ ẹ ní rọmọ sí yín àfi tẹ́ bá ṣe òótọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ kó sì dànù èmi ò mi ò ṣọ̀rẹ́ VDM o mi ò fẹ́ mọ̀ but téèyàn bá ṣe nǹkan ẹ ló ṣe mí ìdẹ ṣọ̀rẹ́ anybody ìka ìka lọ́pọ̀lọpọ̀ nínú yín ẹ ń pa àwọn mẹ̀kúnnù jayé ẹ ń panilẹ́kún jayé olórí burúkú lọ́pọ̀ jù nínú yín ẹ má pa VDM ẹ má pa VDM ẹjọ ráyé gbé gbogbo ẹ̀yin tẹ́ ń pọrin tẹ́ ń sunkún káàkiri níjọ́ yẹn ẹ kíní kan tẹ́ lọ sí tv tẹ́ bọ tẹ́ tẹ́ tẹ tẹ ṣé tvc náà tvc kọ bọbọ yìí kí lorúkọ bọbọ bọbọ yìí tv kinní kan kí ni bọbọ kí lorúkọ bọbọ yìí again bọbọ àbàtì yìí tó wà ní kíni iléeṣẹ́ bàbá àbàtì yìí ni o bọbọ yẹn nìkan ló bẹ vdm àti Ṣeun Kútì ẹ burú ìkà nìyín ìkàlẹ̀ ìkàlẹ̀ yín ọ̀pọ̀lọpọ̀ nínú yín kò tiẹ̀ ṣe leaders nìkankan kankan. kankan gbogbo ẹni tó bá ti sọ wípé ọ̀rọ̀ yìí o kò rí bẹ́ẹ̀ ah ó yẹ kó lọ yẹ ọpọlọ yín wò wọ́n ń ṣe investigation o bọ̀ lórí eléyìí ẹ má pa VDM ẹ jẹ́ kí VDM kó ráyè ṣe.